yàrá rírọ mélòó mọ bí mélòó mọ bí ọmọ mélòó. yé tèmi bá mi yé. yé bàbá làbí mọ́mọ́ sẹ́ra lẹ́sẹ̀. níbo la ti rí oúnjẹ tí ọgbẹ́bọ̀gà rẹ̀ jẹun bíbí pé ṣé ìwọ nù ìbá gbé ẹgbẹ́ méjì mi. ìṣe náà gàtẹ́ ìwòye ọlọ́jẹ oúnjẹ kó oúnjẹ kó jẹ òsì. ṣe lé ìgbádùn báyìí. àwo ẹ ń sa bọ́lógun ṣe ń sa ni ẹ kì bọ́lógun ṣe ń kì kò ní dáhùn. ẹ̀mí mi ni gbẹ́rẹ́ mi ni mo ṣe jókòó ẹ̀mí mi bá pè mí ó bá ní lábíò mo ní hò lábíò mo ní hé lábíò mo ní hé. ẹ̀mí rẹ̀ pé o lẹ́ẹ̀mẹ́ta. pé mi lẹ́ẹ̀mẹ́ta tí hmm, mo ṣe mo ṣe dá lóhùn ó bá ní owó babalábí tó wà lábẹ́ kílò pé kí n kó hmm. ah, owó babalábí ni wọ́n sọ pé àwọn wà wọ́n ní pé kí n kó pé kí n lọ bóun kó sínú òhò wà ní búlọ́ọ̀kì eh, ilé àkọ́kọ́ náà ọ̀nà ṣọ́ọ̀bù wa o. ṣọ́ọ̀bù ní ẹ̀mí rẹ̀ ń rí kànga lẹ́kùn tí ó sì ó rí mọ́tò lẹ́kùn tí ó sì. ìwọ ni wọn náà ti sọ kátàkátà ti di ọmọ ní ìwọ ni kò ti sí inú. Ọlọ́run aláìmú láìkì dán ẹ ọkàn tẹ pẹpẹpẹ. òtẹ̀ni lédi yẹn tó yìí lọ yẹn ó gbá tẹ̀lé ẹ bẹ́ẹ̀ ní sẹ́ mo kàn fún un lọ́nà wèrè yẹn ni. ṣé ẹbí eléyìí ń bẹnu eégún àbí ń bẹnu Ṣàngó tó gun lẹ́lẹ́dí bẹ̀rẹ̀ wò. ẹ̀ ọ̀gá náà ló da fẹ́ràn náà lẹ́ fi kó e ọmọ wo ni mo lò sí. ẹ ṣe ọ nígbàgbọ́ pé ọlẹ́ mọ́ṣọ́ mi pẹ̀lú tọ́fẹ́ tún ṣe kí n tún mú kí n tún tún gbólóhùn pè lẹ́lẹ́kẹ̀ẹ́ta ẹ lọ bàbá rẹ bàbá bàbá bàbá rẹ tí bẹ́ẹ̀ ni ẹ lọ lọ fún mi ọjà òre ni ọfẹ́ sí ẹrẹ ni tọ́fẹ́ gbẹ̀mí mi lórí ẹbọ ilé ìjà gbẹ̀bọ fún yẹ pé kó gbẹ̀bọ lọ ni ọjà wọ́n ni. owó ìtẹ́mọ̀sọ́gbà àlìjánu lówó. gan àlìjánu burúkú ni bí mo sì fẹ́ mọ lọ bí sẹ́ mo ti hmm. gbọ́ kínú ìmọ̀gbẹ́yìn ló wí bẹ́ẹ̀ hmm. mo sì rí owó ṣé èso wo bàbá alábí ní lọ yìí eh. Eh. ah mo rí i pé òun ni báyìí mo ti bẹ̀rẹ̀ sí. bàbá ń tẹ̀lé bàbá ń tẹ̀lé bàbá ń tẹ̀lé bàbá ń tẹ̀lé mo ṣe rí pé ó wá sọ́nà ìbí mi ọ̀nà búlọ̀kù ni sọ́dún. ẹ̀yà eh, ẹ̀yà abẹ́rẹ́ ọ̀rọ̀ lọ ṣe wá kó. balabi má jẹ́ fẹ́ kọ́ tán náà fún ọ ọmọ kọ́ ló bí irọ́ gbà. ìwọ ah, ah, ni wọn náà tún ọmọ ní ilé báyìí pé kátàkátà ṣíṣe ọmọ ni mo bí o èbí rọ. Ah, kí ló ṣe kí ló ṣe ilẹ̀ ọ̀tẹ̀ labi òkú tí jọdẹkùlì òkú jọdẹkùlì àbókù òkú labi labi. olóńgbò ẹkùn tó mi gbọ́ kìjìkìjì òun tó dà olóńgbò báyìí àìbọ̀ mi ya wèrè sa o débi báyìí o kí mi o ń béèrè Ayọ̀mídé lọ́wọ́ mi so fẹ́ kú ni anyway nice to meet you. ṣé wọ́n All right. Bayo. báyọ̀. olóńgbò lórúkọ ṣùgbọ́n pa olóńgbò tológì ni bá gún àjà ojú akálé ojú akáko kò síbi tí mi ò rí o. Báyọ̀ tó fẹ́ Ayọ̀mídé láyọ̀ àtàláfíà nígbà. Kò sí nǹkan tí mo fẹ́ gbà lẹ́yìn tí ẹ náà ni mo ń ṣe ẹjọ́ torí Ọlọ́run bí máa ṣe rí gbà láyọ̀ àtàláfíà náà ni. Mo láwọn step kan láti take níbí gbà. Number one. Báyọ̀. Sir. ẹnikẹ́ni èèyàn kéèyàn kò gbúdọ̀ mọ̀ sí géèmù tó ń ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀. sẹ́ni ah, kòkó tí màá sọ fún tàwa ni màá sọ fún. tẹ́nibọ̀dì bá mọ̀ nídùú kí ló máa ṣẹlẹ̀. màá jẹ́rẹ̀ pípọ̀ pọ̀. gbogbo ọbẹ̀ yẹn ikú ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn. Ah. nọmba two. gbogbo exam tí mo bá ṣe fún ẹ o gbúdọ̀ fẹ́lẹ̀ yọ̀kan bẹ́ẹ̀ so wá ṣetán láti ṣe exam yẹn báyìí. ṣetán láti ṣe ṣetán ìdílé là ń sọ̀rọ̀ pa ìzà. nílù. nídù nínú kó báyọ̀ tó mọ ọmọ bá wí ni. Tailu. Tailu. Tailu. ṣe máa parẹ́ and then báyọ̀ mo ti ẹ̀ láwọn béèrè púpọ̀ tí mo fẹ́ bí ẹ. ẹ báyọ̀ jọ kí ló ń jẹ́ ìfẹ́ òtítọ́? àwọn ìfẹ́ òtítọ́ jẹ́ ó kàn ṣe pé àti débẹ̀ iná lómi. àti débẹ̀ Ah, ó dẹ̀ sọ pé ọ̀nà fi ó jìnnà àti débẹ̀ ló nira jọ ń torí ọlọ́run nígbà tí ò bá jìnnà báwo la ti débẹ̀ yẹn ṣe wà nira fún yàn. Hmm, lóòótọ́ ibi tó ní ọ̀rẹ́ jìnnà ọ̀rẹ́ ká ti débẹ̀ nira ṣùgbọ́n bí tọrọ ìfẹ́ kan Okay, let me explain some things to you. Hmm, lára àwọn nǹkan tó máa ń mú kí ẹ̀mí ìfẹ́ òtítọ́ ogun kó dẹ̀ tọ́jọ́ ní kí àwọn olólùfẹ́ méjì kan nífẹ̀ẹ́ ara wọn tó kọ́ ẹ̀kejì nínú pé àwọn méjèèjì gbọ́dọ̀ bára wọn i mean they have to trust each other. Hmm, definitely o trust me. bẹ́ẹ̀ni nítorí olólùfẹ́ méjì tí wọn ò bá nífẹ̀ẹ́ ara wọn tọkàntọkàn tí wọn ò dé bára wọn lò àti délé yìí ló mú ìrìnàjò fún mi ní ara. Nké Báyọ̀ n ti gbọ́ nǹkan tó sọ, mo ṣì tún mo ṣì ń gbádùn ẹ̀ lọ sí. Mo ṣì kọ́. Um, lára ẹ̀ tún ní ìfaradà olólùfẹ́ méjì tí ò bá ní faradà tó dára mọ́ àti délé lórí nínú ìrìnàjò ìfẹ́ ọmọ yẹn. níbi ọ̀rọ̀ ẹ̀sìn ajẹ́kùn ní faradà pẹ̀lú mi. bẹ́ẹ̀ ni torí olólùfẹ́ méjì wọ́n gbọ́dọ̀ ní faradà pẹ̀lú ara wọn torí ìfẹ́ òtítọ́ òkè bẹ́ẹ̀ kò lè kí jájà tó tó kàn. tá a bá wá rí olólùfẹ́ méjì tó ń bá ara ṣe tó wà ní faradà a jẹ́ sí pé àwọn ní èrò nínú ọkọ̀ ìfẹ́ ṣé o dẹ̀ mọ̀ pé a kì í ṣọ́rí èrò káyọ̀ pé títí ní kálukú ayọ̀. and again bí o jẹ́ mo ṣe ń gbádùn ọ̀rọ̀ èlò jẹ́ ká continue. ó jọ mo ṣe wà ebi pa kí sàṣìmì ṣe ká jẹ́ ká wọlé sọ̀rọ̀. okay promise me pé tó bá ti jẹ́ kí n máa padà wá. yeah. I promise you. Because I love I love you. Yeah! ye, ẹjọ́ tòló náà ẹ má ṣe kókó báyọ̀ mi dé o ṣe ló ṣe kókó kú o. báyọ̀. ìgbà ló dà ṣe ẹjọ́ tòló náà ayọ̀ mi dé ẹ má ṣe kókó fún ẹjọ́ tòló náà. báyọ̀ tó bá rántí mo sọ fún ẹ páwọn step kan wà tó máa tẹ̀kì ẹyọ kan ló ṣe parí yẹn o ṣé wàá máa lọ lé àbòsí fẹ́ kàn sí wọn èmi dé là ń sọ̀rọ̀ gbà yìí ìyá kì í tẹ̀sẹ̀ bọ́dọ̀ ká tún máa kí mi tútù má ṣe gbà ní oúnjẹ mi lógún ẹ̀jọ́. báyọ̀ ó ti tó bẹ́ẹ̀ yẹn máa lọ lé ò lè kọ́ntínú mọ́ o ẹ ṣàmì yẹn pọ̀ lọ́wọ́ mi gan o. ìlú filẹ̀ o nílùú báyọ̀ ló ń fẹ́ kọ́ntínú. ọgbọ́n tí wọ́n sì kọ́ntínú. ò filẹ̀ akí tẹ̀sán wọ́n ká tún mọ́ kíkó ètùtù. anyway tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn i'm very sorry o máa ní láti máa lọ lé báyìí o máa wá padà wá fún another exam but mind you Báyọ̀ mo sọ fún ẹ pé ológìní ni mí o ojú mi kálí ojú mi kakò tó bá try tó bá lọ pù bóyá o smart tó bá sọ̀rọ̀ mi fún anybody bóyá o fọ̀rọ̀ mi lọ ọlọ́pàá tàbí o sọ̀rọ̀ mi lẹ́nìwẹ̀ tó kàn cast ni Báyọ̀ mo máa jẹ yẹn ìṣòro.

mo ṣe ìlérí fún ẹ pé gbogbo nǹkan tí màá bá ṣe gbogbo eré tí màá bá sá láti gba ẹ lẹ́kọ̀ọ́ ní gbogbo ibi tó wáyé mo ṣetán láti ṣe I love you I can't do without you. Báyọ̀ Báyọ̀ ibi bí náà ló tún wà tó tuntun ké náà òbí látàlẹ́ nínú ẹ̀ mo ti ń béèrè lọ́wọ́ rẹ pé níbo lo lọ ah, kí ni kan tó ń ṣẹlẹ̀ àti pé gan níbo lo ti rí plaster lórí ẹ. kò kì í yẹ. Ah, kò lè yé mi báwo. omi rẹ̀ báyìí wà á sọ̀rọ̀ fún ọkọ rẹ̀ lè mọ̀ pé mo fẹ́ jẹ́ kó lè lẹ́yìn ìjọ. ó fẹ́ kó yé títí bá yé e jẹ jẹ́ nítorí ọlọ́gbà tó mú sí ti ń sìn lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ṣé o fẹ́ máa la fún mi kí n lè sọ̀rọ̀ fún ẹ. ọ̀làyé ah. rẹ̀ gé tán tí o tù. ọ̀rẹ́ mi mọ̀ ti ń bínú ṣá àmọ́ mo mọ̀ dájúdájú pé ọ̀rọ̀ tá a bá ní kí bàbá má gbọ́ mo mọ̀ mọ̀ pé bàbá náà ló máa parí rẹ̀ lọ́tọ̀ ẹni tá à ń wá lọ ọ̀nà wa. báwo báwo ṣọ wa. mo ní kí ni alpha kí ló mọ̀ nípa Ayọ̀mídé nǹkan tí mo wá rí ẹ fún náà nìyẹn. Ah, ẹni ò tí ì rí náà mi mo ti try láti láti reach ẹ nọ́mbà ìwọlé ṣe wọn. o ṣe wá ní búrẹ́ẹ̀ síbi kọ̀ọ̀kan kí ló ń mi sọ for God's sake ṣebí wà àti ìwà Táyọ̀mídé yìí two four seven nìyí ẹ lè ṣe kẹ́ má ríra yín lójúmọ́ kan mi ò dẹ̀ ráyọ̀mídé ò dẹ̀ ń sọ fún mi pé òbúrò ẹ̀ síbi kankan jọ́bó láyọ̀mídé wà mí wàá bẹ́ẹ̀ ṣeré òtò ráwàdẹ̀ ti máa ń pọ̀ jù bá mi sọ̀rọ̀. ẹ ẹ jù máa náà ẹ mọ̀ pé the last time náà mo pè yín mo rò pé ẹkẹyìn náà ti gbúrò ẹ síbi kan ni. ṣé òun mi ṣeré ni kí ló ń ṣe ẹ àwọn dá mi lóhùn má yẹ kí n change ẹ fún ẹ ṣó ti gbọ́ màá change fún ẹ because mo mọ̀ pé o mọ̀ nípa ọ̀rọ̀ yìí ò fẹ́ sọ fún mi ni máa ọ̀rì tó bá sọ fún mi màá pa àwọn parents wa ṣé o ti gbọ́ ibi tí wọ́n wà kì í ṣe pé wọ́n lè wálé máa pè wọ́n bóyá kí n dẹ̀ gbọ́rọ̀ yìí bóyá kí n gbé e lọ sí station kan tó máa pè ẹ nìyẹn tí bá padà wá bíbá mi ní tèkì ẹ̀yìn sì fún ẹ lóòótọ́ ṣe pé mò ń tẹnu mọ́ fún ẹ mi ì lè sọ jù bẹ́yẹn lọ fún ẹ. àǹtí jẹ́ tó lè lọ ìwé tó lè lè bá ìtòlú ọ̀nà ọ̀run ni iṣẹ́ odò ọba ló kù yìí ìṣọ́bù òṣèré má jẹ odò ọba òṣèré ọlù. àwọn tó ní kí n má sọ ibi táwọn ìmìlẹ̀ wa bóyá tí n bá sọ bóyá wọn máa ṣe nǹkan fún ni. àti ẹ̀jẹ̀ má pọ̀ ọlọ́pàá ẹ̀jọ̀ má. ẹlẹ́yẹlé <sighs> wọ́n gbọ́ ṣẹ́rí ìfẹ́ ẹlẹ́yẹlé kan ló pọ̀ jù nífẹ̀ẹ́ òtítọ́ kódà àbí kí n sọ pé ìfẹ́ ẹlẹ́yẹlé kan ìfẹ́ tí ò lábàwọ́n hmm. ṣé ìwọ kí n gbọ́ tán máa ń pò wípé ẹyẹ ilé ò ní gbóni lè kó gbóni lè kó wá dojú kan ìṣòro nílé kẹyẹ lè rí. Hmm. lóòótọ́ mo máa ń gbọ́ tán máa ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ẹlẹ́yẹlé ṣùgbọ́n kò yé mi bóyá kò láyé mi dáadáa. okay ìtumọ̀ ẹ̀ ni pé olólùfẹ́ méjì gbọ́dọ̀ ṣetán láti dúró tẹ̀ra wọn yálà nígbà ìṣòro àbí gbà tí wàá yí mi báyìí pípọ́ olólùfẹ́ méjì dúró ti àwọn ọgbọ́n igbọ́n níjọ́ ìṣòro àti nígbà ìpọ́njú ó ti yé mi. ṣé tó ń sọ fún mi nísìnyí wípé kò sí ìṣòro tó lè dé bá wàá dúró tì mí. I love Torí I really love you. Ṣùgbọ́n kọ́ lọ má jẹ́ ká rí ìṣòro tó máa kọjá agbára wa. Mm-hmm. I love you. Mm-hmm. bá yọ gbogbo ìfẹ́ tó sọ pé o ní sí mi ìfẹ́ ẹlẹ́yẹlé ló ní sí mi ẹyẹlé òde ń bó nílé jẹ ó bó nílé mu wá di ọjọ́ ikú ẹ̀ kó wá yẹ rí bá yọ láti ìgbà tí mo ti wà ní inú ìṣòro tí mo wà yìí mi máa máa rí ẹ báyọ̀ mọ́mà jẹ́ ń bá báyìí lọ́wọ́ láyé pọ̀ báyìí yóò ṣèfẹ́ tí wàá tọ́ nìyẹn kò yẹ kó tó o kò dẹ̀ yẹ kó lọ bẹ́ẹ̀ báyìí lágbára tó bẹ̀rẹ̀ wàá dẹ̀ gbé òkú ìyàwó ẹni bíbá yìí tó bá jẹ́ pé òun tẹ̀síwájú rẹ̀ òun waste time mi náà kí ló ṣẹlẹ̀ ó ní òun lọ òun bọ̀ mi ò lè rí ẹ mọ́ no no no no wọn kì í bẹ̀ mí má bẹ olóńgbò so yẹ mo fún ẹ ní fifteen minutes péré after fifteen minutes mi bá ti rí ẹ kó wá gbé òkú ìyàwó ẹni bíbá ó ṣàtìyẹ aha nàṣọ orí ìrajọ nìyẹn olóńgbò my boss èmi ti fleet gbogbo àwọn surroundings yẹn o. wàá ṣe é dábàá lo kíní yìí léwu gan àná ẹ lásán náà ló yọ mí ẹ fẹ́ já mi jẹ ni. Ah! ikú dẹ̀ máa pa àwọn ejò yẹn ni. ó máa pa gbogbo ọ. ṣe o ṣe ó mọ ọkọ kí ká lọ sí káàdì. ẹ ok ok ok ok. wọ́n máa gbádùn ohun tí mo yà pẹ̀lú.

máa ṣe báyìí ẹ kí ló dé. àná o ìgbà tí mo fi ti gbogbo àgínní yẹn níta tí mo wọlé èmi kan jù kalẹ̀ ní tèmi ni mo dẹ̀ jáde. báwo ni màá dúró nǹkan báyìí síbí báyìí. ìdùn ò ti fọkàn bó ti fọkàn bó abẹ́lẹ́jà ayé ni sọ ma pé. fẹ́ sọ báyìí kí la fẹ́ sọ fáwọn gbogbo ọmọ ìgbà yìí. Ayọ̀ calm down. Ayọ̀ Ayọ̀ Ayọ̀ mo dárọ̀ kí lè ṣe fún Ayọ̀. Kan tó ṣe ni pé dídùn ló kàn ló kàn flames gbogbo environment wa àwọn insecticide wọn disturb wa ṣùgbọ́n kàn ju kíní yẹn kalẹ̀ lẹ́yìn mọ̀ pé ọmọ yẹn máa mú náà. Ah! Ayọ̀ Ayọ̀. Bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ àṣírí mi kó jẹ́ ìrìn àjò ìfẹ́. Hmm. ní kété tí kú bá ti pa ọkàn mi olólùfẹ́ méjì mo ti fi ra ìtumọ̀ àṣírí ní kejì mi àbí ìwò ló ń bẹ fún nínú mi. ṣé o mọ̀ pé táṣọ bá ti kúrò lára yìí wọ́n tó wọ́n ní wúlò mi. Hmm. ṣé o mọ̀ pé ènìyàn aṣọ tó máa ń dáṣà yẹn hmm. olólùfẹ́ méjì ló ń dá fún. mo gbàládùra wípé òkú ní tú náà ṣírí ìfẹ́ wa o àmì o àmì ẹ̀ pọ̀. ó jẹ́ ọlọ́run ní jẹ́ kárí rẹ ṣùgbọ́n ayọ̀ mi tí kọ̀ọ̀kan bá tiẹ̀ ló ṣe ní àbí bóyá olódì mi ṣaláìsàn kan báwo ni wàá ṣe fi mí. kí ni túmọ̀ kí ni túmọ̀ èrò burúkú yẹn o ti ṣàdúrà sí àti ṣàmì kí tó nìyẹn ń ṣe. Ah, ah, ìwọ dẹ̀ máa máa le jù mọ́ má le jù. Ah, mo kàn béèrè ní pé tí irú ẹ̀ bá tẹ̀ ṣẹlẹ̀ sí mi báwo ló ṣe fẹ́ fi kí ló fẹ́ ṣe é. ikú tó bá pa ó fẹ́ ra ìtumọ̀ àṣírí kò dẹ̀ sí ṣíṣe ọ̀sán ṣe èmi náà máa fi kó ìrora mi náà ṣe rẹ̀. ó túmọ̀ sí pé nǹkan tó bá ti ṣe ló ti ṣe ìwọ náà that's why you love me. Ah, Bayo, ló fẹ́ ṣe. Báyọ̀. Báyọ̀. Báyọ̀. Báyọ̀. Báyọ̀. Ah, ah. Òun náà ti mú kí ni. Ah. Ah. Ah. ẹ̀wá ẹ̀ lè balẹ̀ jẹ́ o. Ah! ọba jẹ́ o. àbí kílẹ̀ pè mí sí ọ̀rọ̀ tó wọn lẹ̀ yìí kò kàn mí bàbá ló hù wọn. ìgbà tí àṣírí yín tú sọ́wọ́ ọba dà lè fi wá rò pé èmi ló yẹ kí àṣàṣì ó o kò dẹ́ ń ṣe fọ́ọ̀tì yín tí ò bá yẹ bàbá ìdúdí ẹsẹ̀ kan sùn ṣé mòrò burúkú yìí ni màá wà máa ṣe kí. ẹni tí ò tó ni ti ń dènà ìdè ní bá ń parí rẹ̀. ó ṣù ọ̀fẹ́ ni o ni. ó ṣù ọ̀fun ni. padà ilé afẹ́ gbin obì sí obì ti lálẹ́ òkú bẹ́ẹ̀ o. ẹ tàdé ọkọ mo irú béèrè wo ni àdìyú ṣé ọwọ́ yín náà ni ẹ ti ṣe òtóróró awọ ayé àbí ilẹ̀ àṣẹ àṣẹ ló lágbára àwọn olúmọlẹ̀ àṣẹ. bàbáda ṣe àdúrà tí mo ti fún látẹ̀kan lọ́sẹ̀sẹ̀ sàṣẹ́lé lórí. tí o máa ṣe kó ti ya wèrè padà o ní máa sọ fún mi pé mò ń pe bàbá kókó lórí fún kí ni tèmi àti bàbá kókó. àdàbà wọn wá pọ̀ gèrè wípé eléèmí bá dùn gbọ́ eléèmí sì gbọ́ òun náà fi skóòpù sí ni. wọ́n múra kankan wọ́n pariwo kéèyàn kọ́ mọ́mílẹ̀ kàbí bẹ́ẹ̀ kọ́ ó fọlẹ́ lọ́ọ̀mí ìwọ tiẹ̀ ló dé yìí lọ́jà ń gba omi fún un. òun yóò bá rúmọ̀ rẹ̀ tán yìí. padà wá mú mi. tí wọ́n ló gbé wo ni. torí sí kó ọ̀gá di ìdìbò. àgbẹ̀lẹ̀gbẹ̀ kì í sẹ́nu lẹ́ẹ̀mejì ọjọ́ tẹ̀sùn bá fojú kẹrẹ́ ọjọ́ lè nígbà òní ní kọ́sẹ̀ kọ̀ọ̀kan dọ̀dọ̀lá. bàdà adékọ ọmọ dojú ti àwọn wọ́pọ̀ ti dojú ti àwọn lójú àwọn ọ̀bẹ lọ. ẹ jẹ́ òkú àwọn ọmọ ilẹ̀ ń tẹ̀lé ẹ jẹ́ òkú bàbá ìbẹ̀lẹ̀ mi ọ̀rọ̀ tó sọ yìí òdodo ni gbogbo àṣírí ayé pátá erékeré burúkú fóònù pẹlẹbẹ fóònù pẹlẹbẹ tí mo dájọ orí ẹ̀ lọ́wọ́